حمدا كثيرا طيبا باركا فيه ثم صلاة وسلاما على رسول الله وعلى آله وصحبه ومن والاه. how does innovation affect the act of worship it touches? Ah. bídíà orípa rẹ̀ wúra nínú iṣẹ́ ìbádà báwo ni bídíà tó ṣe máa ń ba ìbádà jẹ́ orípa bídíà àkóbá tó ń ṣe fún ìbádà ọ̀nà mélòó ni irú àkóbá yẹn pín sí ìṣesí méjì ni irú àkóbá tí bídíà máa ń ṣe fún ìbádà yẹn ìṣesí àkọ́kọ́ òun ni kí n ti jẹ́ bídíà kó ba ìbádà yẹn jẹ́ yányán ìbádà yẹn láti bẹ̀rẹ̀ dé parí ẹ̀ yóò bàjẹ́ kò ní jẹ́ ìbádà tó ní àlàáfíà nínú fẹ̀sì mẹ́rin mẹ́rin kò kí ń rọ́kà márùn. irun ó mọ̀ọ́mọ̀ kí bẹ́ẹ̀ ni irun ìṣá tá à ń kí ní rọ́kà mẹ́rin kò kí ń rọ́kà márùn. irun mọ́gírì tá a mọ̀ pé rọ́kà mẹ́ta là ń kí kò kí ní rọ́kà áàtì mẹ́rin. o ti gbé àwọn àlékún àlékún tó gun iye òǹkà tí Islam gbé kalẹ̀ fún irun kọ̀ọ̀kan yẹn ó ti ba irun yẹn jẹ́ automatically ó bàjẹ́ yányán. bẹ́ẹ̀ náà ni in reverse case irun ṣubú ìnìyí rọ́kà méjì ó kí ń rọ́kà kan ó sálámà. lórí àti asir àti ìṣá tó jẹ́ rọ́kà áàtì mẹ́rin mẹ́rin ó kí ní rọ́kà áàtì mẹ́ta mẹ́ta. irun mọ́gírì rọ́kà ẹlẹ́kẹta ó jádànù ó sálámà lórí rọ́kà ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn bídíà wọ̀nyí wọ́n ń ba ẹ̀sìn jẹ́mọ̀yàn lọ́wọ́ ni kò sí ládà kan téèyàn ò rí nírú ìjọsìn bẹ́ẹ̀ náà nínú tó tún kún kájọ yé wa dáadáa tó lè ba ẹ̀sìn jẹ́mọ̀yàn lọ́wọ́ ó ní àsìkò tí islam ò gbé kalẹ̀ ká fi kí irun kan ní pàtó kéèyàn wá ṣe lẹ́sìn fún ara yẹn pé yóò mọ kírun bẹ́ẹ̀ ni bídíà tó tí wọ́n sọ wọ́n ṣe pé bí a ti gbé kalẹ̀ ìbá ti fẹ́ gbé kalẹ̀ náà ti gbé kalẹ̀ náà rọ̀ wọn. wọ́n téèyàn bá tíyà bá ń jẹ́yàn téèyàn fẹ́ lówó lọ́wọ́ tó fẹ́ yí bó àṣírí yóò ṣe àwọn nákàlí kan nákàlí yìí ńgbà tí bá ń ṣe lọ́wọ́ ìrun súbì àárọ̀ tó bá ti kí tán yóò múrun vúrì àti asiri àti magrib àti ìṣá àtọjọ́ yẹn yóò kí papọ̀ lásìkò sọ́bọ̀ tó bá tún wá di àsìkò vúrì ọjọ́ yẹn ìrun súbì tó ti kí láàárọ̀ yóò tún wá tún kí yóò wá kí zúrì tọ̀sán yẹn sàn pé zúrì yẹn náà ò ti kí láàárọ̀ yóò tún wá tún kí lọ́sàn yóò wá kí asiri yóò wá kí magrib yóò wá kí ìṣá tó bá tún wá di asiri yóò tún wá tún súbì àárọ̀ yẹn tó tún tún kí zuri tó ti kí lọ́sàn-án yóò tún tún kí asiri tó ti kí lásìkò zuri yẹn náà yóò tún tún kí náà lásìkò asiri yóò tún wá kí mọ́gìrì yóò tún wá kí níṣà ìyẹn ni pé bó bá ṣe ń kírun kọ̀ọ̀kan yóò tún máa rìpíìtì àwọn àrùn míì tó ti kí síwájú ẹ̀ irú bídíà eléyìí ó bàrùn jẹ́ yẹnyẹn ni o ó bàrùn jẹ́ yẹnyẹn ni irú àwọn tí wọ́n ń ṣe lè nínú ẹ̀sìn ẹ̀rí pínpà tí wọ́n ń sọ àwọn náà ò sọ pé àwọn rí kànú ọ̀rọ̀ lọ wọn yàn lọ́wọ́ leléyìí ṣàtọ́nù ń lò wá láti bà òjò jẹ́ eléyìí ọlọ́mọṣà tún àwùjọ wa ṣe kó fa òjò wa mọ́ kúrò nínú àwọn òbílẹ̀ jẹ́ àfa táwọn èèyàn ń gbà pàfà níwọ̀n. ìṣesí kejì tó rọ̀ mọ́ bí bídíà máa ń ba ẹ̀sìn jẹ́ nínú ẹ̀sìn fún yàn òní kó ṣe pé bídíà yẹn bídíà bàjẹ́ ni bídíà yẹn nìkan lọ́wọ́ lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan a lè ṣe lẹ́ẹ̀méjì méjì méjì èyí tó dáa jùlọ oníkàṣe lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta àmọ́ wọn wá bẹ̀rẹ̀ sí ní ṣe lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn àlùwàlá yẹn ò bàjẹ́ àmọ́ sọ orí èyí tó lé nínú ìgbà tó ń ṣe lórí mẹ́ta yẹn bídíà yẹn ni Allah subhanahu wa ta'ala òun ò ní kàkẹ́sì fún ọ àmàlùwàlá tí ó ṣe yẹn òun ò ní bàjẹ́ torí pé ó kan lẹ̀ pé ẹ̀mẹ́ta náà Islam ní kó pé Ọlọ́run gbà yìí o àmọ́ èyí tó fi lé ní fi lé ó di mẹ́rin tó di márùn yẹn tí wọ́n Muhammad alayhi salatu salam ó nǹkan tó jọrú ẹ̀ ó sì já mọ̀ pé irú àlùwàlá yẹn kì í ṣe tọ́lọ̀hún ó dànù àmọ́ bídí àbẹ̀ yẹn ọlọ́run ọba ò ní ó ní famanzada alahada ó yẹ ìgbà tá à ń ṣe oríkèéríkèé àlùwàlá yìí ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀méjì tá à ṣe ẹni bá lékún ju da wàtà ó tayọ àlà wà abu ń tiri muhammed wa so kò wà encourageable nínú nínú ìwà èèyàn tó jẹ́ kó ṣàlùwàlá mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta kó máa ṣe mẹ́rin kó máa ṣe márùn gbogbo eléyìí nínú bídíà ni àmọ́ kò ní ba iṣẹ́ yẹn jẹ́ àmóhun gẹ́gẹ́ bí bídíà tó ṣe yẹn níbi iṣẹ́ ìbádà yẹn Allah subhanahu wa ta'ala yóò dálù yẹn láyà kò ní gbà wallahu a'lam